خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خلق الإنسان علمه البيان وأشهد أن محمدا عبده ورسوله إلى إلى الإنس والجان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أهل العلم والإرفان وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى اتقوا الله تعالى كما أمركم أن تتقوه وأطيعوا أمره ولا تعصوه فإن السعادة بتقواه وطاعته والشقاء بمخالفة أمره ومعصيته قال تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى ومن يتق الله يجعل له من أمره يسرا وقال تعالى ومن يعص الله ورسوله فإن له نار جهنم فإن له نار جهنم خالدين فيها أبدا وقال تعالى ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقد قص الله خلق الله الإنسان من بين مخلوقاته فاستخلفه في هذه الأرض وسخر له هذا الكون وأمده بإمكانيات عقلية وجسمية وابتلاه بالخير والشر وأمره ونهاه ووعده وتوعد فقال تعالى أيحسب الإنسان أن يترك صدى فقال تعالى في سورة القيامة أيحسب الإنسان أن يترك صدا وقال جل وعلا في سورة المؤمنون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وجعل الجزاء من جنس العمل إن خيرا فخير وإن شرا فشر ثم قال تعالى في سورة النجم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وقال جل وعلا في سورة الزلزلة فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى وفي الحديث القدسي يا عبادي إنما هي أعمالكم أوصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه وقد خاطب الله هذا الإنسان بعدة خطابات ووصفه بكثير من الصفات قال تعالى في سورة الانشقاق يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه أي إنك ساع إلى ربك سعيا وعامل عملا وعامل عملا فملاقيه أي تطلق ما منك من خير أو شر وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال جبريل يا محمد عش ما شئت فإنك ميت يا محمد عش ما شئت فإنك ميت وأحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك ملاقيه وقيل معنى الآية أنك ستلقى ربك فيجازيك بعمل ويكافئك على سعيك والقولان متلازمان فالإنسان لا بد أن يعمل عملا يلاقي الله به فيجازيه عليه وقال تعالى يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك هذا من صورة الانتصار أي ما ضرك يا ابن آدم بربك العظيم حتى أقدمت على معصيته وقاتلته بما لا يليق به وأتى باسمه الكريم ليبين أو لينبه على أنه لا ينبغي أن يقابل الكريم بالأعمال القبيحة وأعمال الفجور ومن كرمه أن أوجد سبحانه هذا الإنسان من عدم وجعله سويا مستقيما معتدلا قاما منتصبا في أحسن الهيئات والأشكال وهو قادر على أن يجعله في صورة قبيحة أن يجعله في صورة قبيحة ولكنه برحمته ولطفه جعلك في شكل حسن مستقيم معتدل سام الأعضاء والحواس حسن المنظر والهيئة ثم إن هذا, إن هذا الإنسان إذا أحسن عمله إذا أحسن عمله لربه أحسن الله صورته الباطنة كما أحسن صورته الظاهرة ووافر إكرامه في الدنيا والآخرة وإن أساء عمله نصر الله صورته الباطنة وأهانه في الدنيا والآخرة والعياذ بالله قال تعالى في سورة السين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال تعالى في سورة العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر كما أخبر سبحانه أنه خلق هذا الإنسان من ضعف أو أوجده من عدم وعلم وعلمه من جهل ثم إن هذا الإنسان إذا رأى نفسه قد وكثر ماله فرح وأشر فارحة وأشر وبصر وطغى قال تعالى في سورة العلق بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى ثم توعده الله ووعظه وذكره بمصيره فقال تعالى في سورة العلم إن إلى ربك الرجعى أي إلى الله المصير والمرجع وسيحاسبك على عملك وتبيانك والإنسان صفته الطغيان والظلم والجهل والكفر إلا ما رحم الله أسأل الله سبحانه وتعالى أجلنا منهم قال الله تعالى في سورة إبراهيم إن الإنسان لظلوم كفار وقال جل وعلا في سورة العذاب إن الإنسان وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى في سورة المعارج إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين وأخبر سبحانه أن الإنسان يقنط عند الشدة ويرفع ويظفر عند الرخاء قال تعالى في سورة هود ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير فهذا شأن الإنسان وهذه صفاته من حيث نفسه وذاته وخروجه عن هذا الصفات إلى الصفات الحجرة والحميدة إنما هو بفضل الله وتوفيقه لا لا من حيث ذاته فليس له من ذاته إلا هذه الصفات الذميمة فلا حول ولا قوة إلا بالله على التخلي عنها والتحلي بالصفات الكريمة إلا بربه إلا بربه وفضله ومنه أو من نفسه وما بكم من نعمة وما بكم من نعمة فمن الله وقال تعالى بل الله يمن على, على عليكم أن هداكم الإيمان وقال ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعما والله عليم حكيم وهو الذي وهو الذي يكتب الإيمان في قلوبها في قلوب عباد المؤمنين ويثبتهم عليه ويصرف عنهم السوء والفحشاء قال تعالى في يونس وما كان لنفس وما كان لنفس أن تؤمن إلا بإذنه إلا بإذن الله وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرزق على الذين لا لا يعقلون وقال جل وعلا في سورة التكوير وما يذكرون وما يذكرون إلا أن يشاء الله في سورة المدثر وفي التكوير وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله فالهداية التي هي التوفيق للخير وقبول الحق بيد الله عز وجل يمن بها على ما يشاء وهو فضل منه فضل منه وإحسان والعبد مأمور بتعافي أسباب هذه الهداية بأن يطلبها من الله وينيب إليه ويكفي إلى كتاب الله وسنة رسوله صلى الله تعالى عليه وسلم ليعرف الحق فيلتزمه ويعرف الباطل فيجتنبه ويقتدي بأهل الخير ويبتعد عن أهل الشر ويفعل ما أمر الله به ويترك ما نهى عنه جل وعلا وسبحانه من الأعمال والأقوال والنيات والمكاسب وسائر التصرفات المنهي عنها قال جل وعلا في سورة الليل والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل وصبنا وكذب بالحسنى فسنيسره للعسرى أقول ما تصنعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم fi ọpẹ́ fún wa ọba tó dá sọ́nà àtìlẹ̀ ó ní tí ó jẹ́ kó náà ló dá òkùnkùn àti tó ń ti bẹ́ẹ̀ àwọn nǹkan mí lọ́lọ́run àwọn náà gbà gẹ́gẹ́ bá láti bí a mà ọwọ́ adágbà tá láyé ó dágbà a láyé àti gbogbo gbogbo nǹkan tí ń tẹ̀lé àti tí ó tẹ̀lé ní tiwa ó dágbà ìgbà náà rẹ̀ ló wà kò sí lọ́dọ̀ ẹnìkan wà á jà ló ń mùsàmà nìyíńdá ìgbà náà tí ó kẹ́ni kọ̀ọ̀kan wa sáà ní ọ̀dọ̀ ọlọ́run ló wà. gbogbo àwọn kẹta àkà yìí ó tó ká bẹ̀rù ọlọ́run kò parí síbẹ̀ òun náà lọ́lọ́run òun wàhúwà Allah bó ti wá wàhúwà ni Allah tí Yorùbá ń wí pé ọlọ́run ní a bá fẹ́ sọ ní ọlọ́run fúnra ara fúnra ara sọ fi sàmà wá sí wá sí làwọn òun lọ lọ́hùn ní sàmà òun lọ lọ́hùn lórí ilẹ̀ ọmọ ìkọ̀kọ̀ yín ó sì mọ gbangba yín ó sì mọ tẹ́tẹ̀ ṣe ìyẹn nígbà tá a sọ pé ọlọ́run ni yorùbá wí ìjẹ́ sì gbà lérò ní àlọ́ọ̀hùn tọ́lọ́wọ́n bá pera rẹ̀ afẹ́mú kankan jáde bẹ́ẹ̀ ni o nígbà tó bá yá. insha allah ta'ala ọlọ́run kó bá a ṣe àlékún gàgẹ́ fáńdẹ́bọ̀ muhammad sallallahu ta'ala alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn àfáàbò rẹ̀ àwọn tí wọ́n gba ìmọ̀ tí wọ́n gbẹ̀kọ́ wọ́n ti gbẹ̀sì látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala alayhi wa ọlọ́run kó kàwá káwọn tí ó kẹ náà kó kàwá káwọn tó kẹ́ àti tó kẹ́ ọlọ́run bá pa wá láti pé ẹ páyà mi ẹ tẹ̀ láti mi ẹ má yapa mi nítorí pé tẹ́ ẹ bá fẹ́ sórí ire ibi kẹ́ ẹ bẹ̀rù mi ló wà ibi kẹ́ ẹ tẹ̀lé mi ló wà tó bá jẹ́ pé dàkejì ni tá a fẹ́ máa fa hàn wá bà nítorí pé gbogbo wa la kórìíra rẹ̀ ọ wà níbi kéèyàn ó yapa ọlọ́run kéèyàn ó sì yapa ìlànà ọlọ́run. ọlọ́run má jẹ́ kí dàkejì ẹ̀ kó jẹ́ tiwa o. àwọn ẹ̀rí nìyí nínú sọ́rọ́bìlì àǹfààní ọlọ́run bá sọ fún wa ń àyà ẹ̀yin mú mi ní òdodo tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ẹ rí ẹ mọ òdodo ẹ̀yà ẹ orí òdodo lẹ́rìí sin ọlọ́run kò ní rújú ẹ̀rí lẹ́nìkan tó mọ̀ sí Islam tó di sídìí kan tó lóun ò mọ́ kí wá náà ń ṣe ní ìsìn wọ́n mọ̀ ní ọ̀sán yìí wọ́n mọ̀ ń ṣe ní ìsìn tàbí wọ́n mọ̀ ní mọ̀láìka wọ́n mọ̀ ń bọ̀ ní ìsìn àbánábì kan náà àwọn ọlọ́run làwọn náà máa ń pè lọ́lọ́run ní ìsìn báwọn kan ti ń ta àwọn ànábì ọlọ́run lọ́lọ́run àjẹ́ pé ọmọ ọlọ́run ti ń sìn islam ní yóò kó láyé pẹ̀lú àna ọlọ́run ọlọ́run náà ó ti kù kọ́ ọ̀ ní fún yín lẹ́yìn wá àgbà náà yóò ha yín dànù pẹ̀lú òdì méjì ẹlẹ́ẹ̀kẹta wàyà òbíire làkùn ẹ̀rà gbogbo wa pátápátá ọlọ́run bá wa tó wá kalẹ̀ oníwọ̀n kèsì pé yóò tẹ̀ lọ́dún ìtún kan yẹn lọ́dọ̀ ẹnìkan kó tó jẹ́ tiyàn. nínú súrà míì sọ́ọ̀tù tọ́lá ọlọ́run ní ẹni yòówù tó bá bẹ̀rù ọlọ́run fún un yóò rọ́nà gbígbà ibi àbáyọ ìrọ́nà gbígbà sí ibi ìbẹ̀rù ọlọ́run ni o lẹ́yìn wá gbà náà yóò sáré fún un níbi tí ò lérò eléyìí túmọ̀ sí ká gbagbo gbàgbọ́ yé ẹ̀ mọ́. áyà nínú sóràtù náà ọlọ́run ní ẹni tó bá bẹ̀rù ọlọ́run yóò ṣe àlàámọ̀rí rẹ̀ ní yusrọ̀ ìdẹ̀kùn ọlọ́run tó sọ nínú sóràtù làzà ó ní ẹni tó bá yapọ ọlọ́run tó ní títọ́ ọlọ́run ọ̀tọ̀ nítorí máa ṣe ìbá tó fa inna lahu naro jahannam yóò àwọn kan máa sọ pé àtẹ̀yìn lẹni náà ní tẹ̀ máa la mọ́lẹ̀ báyìí rárá o ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o àbí tá a bá ń ka kúrọ̀nù pé ká máa fò àìsàn ìbábò ọba láti sìn sọ bóun ṣe rí ọ̀gọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ ká sùn yóò sọ ọlọ́run sọ pé tó bá ti báyìí wọ́n lùjẹ́ náà ẹni tó bá ti báyìí ọmọ náà ni kìí sáfà yẹn ló ha iná ibi tá a fáwọn ti jẹ ní ibi tó ọlọ́run bá fi iná tó bá fi iná bẹ̀ ibi tó ti jẹ̀bi ọlọ́run wàlẹ́ àròbí là ọlọ́run wọn sọ fún wa pé wọ́n máa ń yá àfìlà àwọn àròsọ là ẹni tó bá ní ẹ máa fọwọ́ mú tọ́lọ́run ẹ máa fọwọ́ mẹ́sìn àti tí wọ́n kà sí létí nínú ìlànà ti rọ̀ fàyínà láwù na ọjà hànà iná ajá náà máa bẹ fún ọlọ́run ọba ló já bí ha abàdà ọlọ́run níbẹ̀ ni gbèrè o. nínú usoro a kínní nìyẹn o ìtàkàtà yẹn nínú àzá wà máa ń yá bí tẹ̀ kan ti bẹ̀rẹ̀ náà ni o. na ó ti sọnù púpọ̀ ẹni àánú ní o ọlọ́ọ̀bá náà ló ti lè ká mi ilé ọlọ́ọ̀bá ti wọlé ní àánú. sọ ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ó wá sàwọn èèyàn lẹ́sà ó pọ́n wa lé ó pọ́n ó dán wa wò pẹ̀lú kó fa burú wá inú ọ̀rọ̀ kèfèrí òní ká máa sọ pé ọlọ́run kì í ṣe ibi ìyẹn ni pé aburú kì í ṣèyàn láburú èèyàn nìkà inú ọ̀rọ̀ kèfèrí tí yorùbá sọ ni gbogbo dáadáa tó bá bá wa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo aburú tó bá wa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tẹ́ tótó ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala kò fi sẹ́kàn lẹ́nu sọ́tọ́ mi yẹn ń ṣe tó jẹ́ pé kò sí ìmọ̀ ọlọ́wọ́ bá nípa rẹ̀ inú ti gbọ́ pé wà nà blúkú bí sáré wọlé fẹ́yì á máa dán yín wò pẹ̀lú oore àtàbúrú táwa ló fi ṣe wá ń gbà yín ọlọ́run ni ẹ̀sùn àpò oore ti ń bá wa ó ní onísábàbí aburú ti ń ṣẹlẹ̀ sí wa òun náà ló ní sábàbí olórí sábà bíi àwọn ọkọ̀ tí ń wakọ̀ tí ò ní bírèkì tó lọ rọ àwọn èèyàn sígbó olórí ní sábà bíi ìparun wọn ṣùgbọ́n ta ló mú mùsíbà yẹn kan wọn ọlọ́run torí gbogbo yẹn kọ́ ló lọ́ máa yẹ bírèkì wò pé ẹ dírẹ́fà jáwọ́ bírèkì yìí wò àwọn kan ní páàkì wọ́n kàn wọ́pọ̀ ni òun sì mọ̀ pé òun jẹ́ bírèkì lọ ni òun lórí sábà bíi ìparun wọn bọ̀tá ló má náwó yẹn wá ńlọ́pàá tó fi jẹ́ pé nígbà míì torí ẹ̀ bá ṣẹlẹ̀ bóyá ìdánwò ti ná ni àbí tomi àbí ti ọkọ̀ àbí ti nǹkan míì ẹ mọ̀ rí pé à ṣé èèyàn mélòó ló bá lọ àwọn èèyàn méjì ni èèyàn mẹ́ta ni àwọn ẹlòmíì ó ti jà pé kódà àwọn èèyàn tó àwọn kan yẹn ké ló fi jẹ́ pé kí ló bàtí gbogbo wọn ò fi bá lọ ọlọ́wọ́n ba ló dágbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn lò nínú tẹ̀mí ayé láti kúrò bẹ́ẹ̀ ọlọ́wọ́n ba wa subhanahu wa awa ìbéèrè nkari tí a bùkátà wa òun ni pé àyà sàbòlè ìsánù àyíṣòro kàtúndà sẹ́yìn ènìyàn lérò pa àtàkì ilẹ̀ lásán ni tí ò ní sí bá a parí láti àsìkò fún yín ẹ kàfẹ́ máa jayé lọ bí ẹran ni nínú tọ́pìlì kìyàmà ọ̀kan náà wọ́n sọ̀rọ̀ àbá ó ní láyé láyé nìyà tí a nípa yín láti ẹ̀kọ́ lọ́hùn wí àti sẹ́ẹ̀rù pé irú gbèsè ayé bẹ́ẹ̀ lọ́nà ọba dá yín fún ni ẹ wá wo yẹn nílò gbèsè ayé bẹ́ẹ̀ lẹ́sìn wà láyé àwọn náà pọ̀jù lórí ilẹ̀ ayé láyé ó nọ́rù àwọn láyé làánù wà láyé ìgbàlè náà kò ní í gbà pé wọ́n pa mí ṣe báyìí kò sì ní gbà pé eléyìí ò dáa tó bá dáa lọ́dọ̀ tẹ̀ ló dáa tí ò dáa lọ́dọ̀ tẹ̀ láì dáa àwọn tí ń àwọn tí wọ́n wá gbàgbọ́ yẹ pé ọlọ́run pa wá láṣẹ ọlọ́run sì kọ̀ fún wa táwọn adúró ṣe léyìn èèyàn péré ṣe ni lórí ilẹ̀ lọ́dọ̀ bá ti máa ń sọ fún wa pé wàyí ń tún ní akitaro mọ́ńtòlá ọ̀rùn lòlókè à ń tẹ̀lé ìlà tẹ ẹ bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ àwọn ni wọ́n sọ yín nù kó lójú ọ̀nà tọ́lọ̀ ọlọ́run bá tún sọ fún wa sọ́kùn mọ̀mínú wípé tẹ́ ẹ lérò wípé adá yín nrọ rọ́ fún bàjẹ́ wà á nà ilẹ̀ ìná lásòrò jẹun àti bẹ́ẹ̀ ní padà wá sọ́dọ̀ wá níbí. ọlọ́run bá ó tún wá ṣe ẹ̀san tẹ́gbọ́n èèyàn bá ṣe nídìí ilé irú tó bá ṣe ó ní wà á lẹ́ sáré sáré lánàá kò sí nǹkan kan sọ́mọ èèyàn gbà fi tó ṣe wà á sáyà ò yóò rí iṣẹ́ rẹ̀ ni pé yóò rí ẹ̀san rẹ̀ ẹ̀san iṣẹ́ rẹ̀ onítáyà oníbẹ̀jẹ̀zá wà ámàlì wà á nà jẹ̀zá àtàyè yìí sáwọ́pà yóò rí lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó mọ̀ ó tẹ̀ ti tẹ̀lé ọgbọ́n òyìn ti tẹ̀lé ìzá olùjẹ̀zá àlè àwòfà àwọn àtàn ìsàn rẹ̀ àwọn ọ̀kùnrin lẹ́kùnrẹ́rẹ́. ọlọ́run tó sọ fún asọ́rọ́tù sálìsálà ọlọ́run ẹni yòówù tó bá ṣiṣẹ́ kan tó dà gẹ́gẹ́ bíi mìkọ́lá dára kòkòrò taa a tó kéré lékè bá a lè fojú wa ìsápẹ́ná tá a lè fi rí onídàárọ̀ báwo ló máa ń ṣe ń pè kéré ló jẹ́ pé tipátipá àdíkà ni tí sẹ́tọ́mì èèyàn ṣe oore tó wá kéré bẹ́ẹ̀ ìyárọ̀ wọn yóò kàn yóò fẹ̀sẹ̀ hàn wà mẹ́yìn mi kọ́ òun náà ó rí gbà lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run inú àdìsí kùrùsì iná ọ̀rọ̀ ọlọ́run ọba mi tí ó tọ́ alukoran kẹrin ọlọ́run ní ẹ̀yẹ rúsìn mi àwọn ọ̀sẹ̀ yín wọ̀nyí mò ń bá yín o sọ o kò sí lẹ́yìn wá gbà náà wà ìyá à wọ́n ẹ̀sán rẹ̀ fún yín o ẹni tó bá rí kó dúpẹ́ torí bá ọlọ́ni wà máa wọ́jà fẹ́ onu làdúró màláyà ya náà yìí lànà mùsà kó má bu ẹnìkan àmàrà rẹ̀. ọlọ́ọ̀bà wa subhanahu wa ta'ala ọba wa sọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ náà ni pé ẹ̀yin ènìyàn ẹ̀yin ti sẹ́ẹ̀ lọ ti jìbìrìlù sọ pé láti jìbìrìlù àǹfà ìnáde wa sọlọ sọlọ tí máa gba wá ìwà iṣẹ́ ọlọ́run láti bá muhammad ya muhammad ish ma ṣe sáfà iná kàmá yìí máa tẹ̀mí ìgbà tó bá ń bá fẹ́ fàyínà kàmá yìí ó lẹ̀ o ọ̀rọ̀ kan sọ fún ànábì yẹn ó ti ti ni ìyẹn jẹ́ nǹkan tá a fẹ́ ká dì mú nínú kókó tòní mi ò dákọ̀ wọ́n ti dákọ̀ rẹ pọ̀ mọ́ nígbà tó ń sọ pé yá Muhammad gbogbo àdúgbò rẹ wọ́n kọ́ wọ́n ti pe àwa náà kan ìyá Ibrahim ìyá Suleiman ìyá ìyá ìyá Abdulaziz ìyá ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá máa bẹ̀ nílọ fàyín kàmá yìí ìwọ náà lẹ́wọ̀ èmi náà inú ọ̀rọ̀ tí ìbírí ìtọ́jọ́ náà fún anabi sọlọ sọlọm ó tún ní wàhálà mi mọ̀ṣí máa nífẹ̀ẹ́ tó o bá fẹ́ àbí ẹni yòówù tó o bá fẹ́ àbí tó o fẹ́ máa nífẹ̀ẹ́ fàyínà kàmọ̀fà àríkù òfin kan náà lẹ́ o òfin kan náà ti o tó wá tán gbà náà dé òtàn wàhálà ẹ̀ lójú ayé àwọn èèyàn ló máa wò ẹni tọ́lọ́run bá bá dágúnlẹ̀ tí ò benefit lórí nǹkan tí ó kọ́ àìrójú bá kó òbí tọ́lọ́run mọ́ fúnra rẹ̀ ni ó ṣe wá sí ìfúnrẹ̀ kẹ́mi ẹ̀ tó bọ́ tí ẹ̀jọ́ ìlé kò ẹ̀njọ́ ìwọ́sẹ̀lò mí ò ẹ̀njọ́ ilé mọ́ orí bẹ́ẹ̀dì ọ̀sítù ló padà dákẹ́ sí lẹ́yìn oṣù kan oṣù méjì oṣù mẹ́fà ọdún kan ọdún méjì tó ti gbé kúrò nílé tó ti torí ẹ̀fà yẹn sí kó lè rí kọ́ nǹkan bí tí ó jẹ tó ti torí ẹ̀fà yẹn sí kò ẹ̀njọ́ ẹ̀ mọ́ ó di pé wọ́n níwọ̀n jẹ́ dáadáa ó dà kò burú àmọ́ bá ti pàṣẹ sára wọn. tí ó fi gbé okun ara wọn ró ẹ lọ wúrọ àwọn yẹn lọ sí tù wọn lówó wọn lọ́lá ètò tálíkà nìkan lọ́rọ̀ sí tù kan o wàláyé làbí máa fẹ́ ń tọ́ ọba fẹ́ nífẹ̀ẹ́ fàyínàkà mọ̀fàríkù ó fi nǹkan náà lẹ̀ àwa máa yà àwọn èèyàn títí ń wo nǹkan ilẹ̀ wọn ò lè sọ̀rọ̀ ọ̀mọ́ àwọn ọlọ́run ti wá tán báyìí lójú ayé wọn náà láì sí ìbọn wá àti ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni sì fún láì jẹ́ pé ó ń kà ní ìjẹ́ra kan. ẹlẹ́ẹ̀kẹta wà á mẹ́lì máa ṣì máa ṣiṣẹ́ tó ọba fẹ́ wọ́n ní ọbẹ̀rẹ̀ ọlọ́run ní kò sí tó jọ wọ́n ní ọbẹ̀rẹ̀ ọlọ́run ní nàìjíríà làwà wọ́n ní ọbẹ̀rẹ̀ ọlọ́run nípa ìgbọ́rọ̀ yìí wọ́n ní ọbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ olóṣèlú wà fáyínà kamala, kì í ntọ́ wá sí ọba pàdé kò sí bẹ́ẹ̀ ti yà kò sí bẹ́ẹ̀ ti yàrá yín lẹ̀ wàlá kò sí bẹ́ẹ̀ ti yàrá wọn lẹ̀ pẹ̀lú sẹ́tọ́ bá ṣe àdéhùn ọlọ́run wa ni. ọlọ́run wa tún bọ fún wa yìí pé ìwọ ọmọ ènìyàn kí ló fà á tó kó tàn jẹ bọ tí ọlọ́run ò fi jọ ọ lójú ọlọ́run ọba tó dá ọ tó ṣe ọ dáadáa lẹ́dàá. tó sì wá mọ tó pé tó pé ẹ̀dá rẹ̀ níbi pé pérépéré láwòrán tọ́nà ọba fẹ́ tó sì wọn dáadáa tó sì wù náà là ọ̀pọ̀ ìní ó fà iná fi wánú súnà níta bá wo a wo mírọ̀ abẹ́rẹ́ látara ara rẹ̀. ọwọ a rí i pé ó dáa tẹ̀gbọ́n táwọn náà bá ráwọn ẹ̀dá mi bóyá ń pe wá nú àwòrán kan àbí pípà kan àbí omi àbí nú igbó láì jẹ́ pé láì jẹ́ pé yẹn kan yóò sì pé á ọlọ́run mọ̀ tóbi o sọ́dọ̀ ní mo àgbà sọ́dọ̀ tí mo gbọ́dọ̀ yẹ wá ọlọ́run mọ̀ tóbi o sẹ́jà ìgbà bá sí rìn ẹ̀ ní kódà nínú àwọn ẹranko ó wà bẹ́ẹ̀ tí wọ́n kàn gbé píkṣọ̀ wá tí nǹkan mira ò mira sọ́ọ̀tún àbòsí èèyàn ò lè mọ̀ kan ni ó dìgbà tó náà bá rìn díẹ̀ ah kíní máa rìn Allahu akbar ọlọ́run náà ah Allahu akbar ọ̀pọ̀tà bá rákà lọ́wọ́ àtàlù kọ̀ọ̀lì ọlọ́run bá tóbi nípa dídé dá o ìgbà míì ẹ̀ ní dá orí mọ̀ wọ́n lè yàn sẹ̀ máa bèrè pé mo ní máa ń gbà jẹun ni ọlọ́run wá ń ròyìn ṣe dá wa lẹ́dàá tó mọ́ tó lórí tó dá wa pàfẹ́tìlè gbogbo nǹkan tó dá lọ ó ní ká wúra wa sáwọn nǹkan tó ń dá káwo bá a ń sáwọn nǹkan dá káwo bá a bá a mu sáwọn nǹkan tó dá. ṣé bá ń pààrọ̀ aṣọ ṣé bá ra àpẹ́yìntọ́ náà bá ṣe fún wa ni ṣé bá ń pààrọ̀ bàtà ṣé bá ń tún ara wa ṣe àánú kó àmú ìkànnà kúrò mẹ́ ṣebí ńgbà tá a bá mú àwọn dábàá kan dáhà fẹ́ jẹ látó máa ń yọ ìkànnà wọn kó lájọ náà ti dáyé ṣebí jọ ẹ̀ látó máa ń yọ bàtà ẹ̀sẹ̀ wọn kó táà ní fẹ́ jẹ papọ̀ ọlọ́run tí wọ́n fi lẹ́yìn náà júwe ká lè mọ òun ìtò ìlọba tó yẹ ká sìn torí pé ogun tó náà bá ń kà yìí èèyàn jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni àtẹni tó bá ti jẹ́ pé ó ti takùtọ̀ lọ́wọ́ bá délẹ̀ pátápátá tọ́kàn yẹn ti le tó ti dúdú ẹnìkan ò sí nǹkan dáhùn wí sí ìsọdọ̀ ẹnìkan jọ̀dọ̀ ọlọ́run lọ kódà wọn dáná pé jésù ní ọmọ ọlọ́run àmọ́ ọlọ́run wọn sọ bọ́ọ̀lù ẹlẹ́dàá àbí mo parọ́ ní jàmáà wọn àpé jésù lẹ́lẹ́dàá ẹlẹ́dàá ju jésù lọ ọlọ́dà muhammad sallallahu alaihi wasallam òun ló dáhùn ànábì ọlọ́run tó sáájú òun ló dá isa ibn Maryam àbùsáàpè ní jésù ìtọ́lọ̀ wọn ń pàkíyèsí sí gan-an nù ó tún wá fi kún yàtọ̀ sí pé mo dá yín mo ṣe láwòrán tó rẹwà tó báyìí mo dá mo dá ó ní mo dá òkun mo dá mọ́lẹ̀ mo dá sánmà mo mo dá ń jẹ ń sọ pé mo dá mo inú ó bìtì síbi síbi ọ̀dọ́ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ náà ẹ wá wo tí ò bá wá sí ti tóbi ọlọ́run ọba náà pẹ̀lú dídá ẹ̀dá tó sì bẹ́ẹ̀ lómi tó kún ọlọ́run ọwọ́ tó rọrùn láti dá láti sọ pé ọlọ́run ọba ni ọlọ́run ọba ni ẹja máa ń pè ọlọ́run ọba yìí ni ẹja máa ń pè tí mo wá ń lọ níbi kókó mi káàdì mú nìyẹn bá a wọn ń ọlọ́run tó yìí pé tí ó ta tí ó ṣe náà fílà